وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله وبا الله وبا ọba ọ̀kan ṣoṣo nínú ọlá ẹ̀ ọlọ́run ọba tí ò ọlọ́run ọba tí kò lákẹgbẹ́ ọlọ́run ọba yìí òun náà ni ọba tó jẹ́ sí pé ó ṣàánú wa pẹ̀lú orí Islam ọlọ́run ọba àlíkíọlá ó ṣàwá lẹ́sà nínú àwọn ẹ̀dá tó dá pẹ̀lú jẹ́ musulmi eléyìí báyìí ó fa kí a máa dúpẹ́ fún Ọlọ́run Ọba lórí orí ńláńlá tọ́lọ́run Ọba lè kílá sí fún wa yìí a jẹ́rí pé Ọlọ́run Ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ó tọ́ láti mórogún pẹ̀lú ẹ̀ a sì jẹ́rí pé Ànábì sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́run Ọba ní ṣe òjíṣẹ́ Ọlọ́run Ọba ní àwa tọrọ àlékún kí ọlọ́wọ́n bá àtúrà jẹ́jẹ́ tán ọlọ́wọ́n bá fún annabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé annabi sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe islam pẹ̀lú annabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alayhi wa sallam títí dẹjọ́ pẹ̀lú alkiyama lẹ́yìn náà kí gbogbo wa tí a ń gbọ́ wa tí a jẹ́ musulmi wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tó túnmọ̀ sí pé ìkẹ́ Ọlọ́run Ọba aláfíà Ọlọ́run Ọba ìkẹ́ Ọlọ́run Ọba àti albarka ọlọ́ọ̀ba tí í sí orí ọlọ́ọ̀ba tí kò lódi wọn kó máa bá ẹni kọ̀ọ̀kan wa náà níbàmú sí àlàyé tí a ń bá lọ lórí ọ̀rọ̀ Muhammad bin Ali Jabata al-mu'anidu aláyítà ń bá lọ lórí ọ̀rọ̀ Muhammad bin Ali Jabata olórí kókún ẹni tó yẹ sí pé ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ó ń sọ wọ́n láwùjọ yìí lórúkọ wípé òun pè wọ́n sí di sunnah tó ìjẹ́ sí àkídà tó pè wọ́n sí yìí àkídà tó yapa sí àkídà tó ahli sunnati wal jama'a ni so ilé ló pàlú fi jẹ́ sí pé a ó ti dọ̀rọ̀ ẹ̀yàn fún wa láti máa yanjú àwọn ìsọkúsọ rẹ̀ tó ń sọ ilé ìjọ pé ó fi ń ti sí àkídà tó ahli sunna tó fi ń ti sí àdìsọ́kà ahli sunna yẹn láti máa yanjú ẹ̀ láti máa sàfọ̀mọ́ ẹ̀ nusratan li dinillahi subhanahu wa ta'ala ní iṣẹ́ ìrànlọ́wọ́ fún ẹ̀sìn ọlọ́wọ́ bá ọba tí ó ga jùlọ náà olọ́fà ló fi jẹ́ sí pé a bẹ̀rẹ̀ sí máa ṣe àgbéyẹ̀wò àwọn ìsọkúsọ ọkùnrin náà ilé tó wẹ́ sí pé ó yapa sí nǹkan tí alùsúnnà wal jama'a tí wọ́n dúó lé lórí ó sì yapa sí àdìsọ́kan alùsúnnà wal jama'a a àwọn tí wọ́n bá àlàyé náà débi kéṣẹ́ ti Sheikh Yahya ibn Ali al-Hajuri al hajuri hafizahullah òun náà ni a ń bá lọ kéṣẹ́ ti tí wọ́n ti bèèrè lọ́dọ̀ Sheikh Yahya al-Hajuri nípa ọkùnrin mọ̀ánídù yìí ọkùnrin olórin kókún yìí Muhammad bin Ali Jabata yìí alladhi fasada wa afsada ẹni tó ẹgbẹ́ òun fún rẹ̀ bàjẹ́ tó sì tó ń ba àwọn èèyàn jẹ́ ẹni tó ẹgbẹ́ òun fún rẹ̀ ó sọnù ó dẹ̀ tó ń sọ àwọn èèyàn nù wọ́n bèèrè àwọn ọ̀rọ̀ tí ọkùnrin yìí máa ń sọ àti àwọn àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ àti gbogbo tó dúólé lórí wọ́n bèèrè lọ́dọ̀ Sheikh Yahya al na wíta wá dé o náà ni ibi lágbájá yìí tó kú yìí ọmọ náà ni so ni a ti ń gbé ẹ̀wò láti bí ọ̀sẹ̀ tó lọ nítorí àwọn ìrújú ilé tó pé àwọn èèyàn yìí wọ́n lè fẹ́ lẹ̀ mọ́bẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ wípé fulanun kafirun wà fúlánú mẹ́ta kàfíọ̀n kásọ pé lágbájá yìí kèfèrí ni lágbájá yìí ó kú ní kèfèrí ilé tọ́hàn síwá lónìí in tí a wá rí tọ́hàn síwá òun náà ni pé mẹ́ta kàfíọ̀n ó kú ní kèfèrí ìdájọ́ ẹ̀ náà lásì gbére lórí torí pé tọ́hàn síwá náà lọ́lọ́wọ́ bá àlékẹ́lá nìkan òun náà ló máa so ló jẹ́ sí pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà èyàn bá àwọn èèyàn kan nínú ná tí ó ma yàyìn lẹ́nu bí bọ́ sí wọ́n náà nítorí pé ńgbà tí wọ́n wà nílé ayé èèyàn ò mọ̀ wọ́n sí ẹni tí ń ṣiṣẹ́ náà bẹ̀t Ọlọ́run bá bẹ́ẹ̀ náà tó bá jẹ́ bẹ́ẹ̀ kìyàmà èyàn bá wọn kan nínú àlìjẹ́nà tó jẹ́ sí pé èyàn ma wọ́n sọ màlìjẹ́nà ní ayé èyàn orí sí ọmọ àlìjẹ́nà lọ́wọ́ wọn àmọ́ nítorí wípé kí wọ́n tó kú lásìkò tó jẹ́ sí pé ẹnì kankan ọmọmọ́ in tó ṣẹlẹ̀ sí wọn àyàfi Ọlọ́run ọba ọba tó dá ìlẹ́nu pé a ah, ṣùgbọ́n lágbájá yìí nígbàtà mẹ́lẹ́ ayé kìí sí sí ọmọ aljanna ní ṣe eléèrè túnmọ̀ sí pé nǹkan tó hàn sáwà làwá fi dájọ́ yẹn àwọn nǹkan kan mí bẹ́ tó ẹ́ sí pé kọ̀ hàn sí wa tó ẹ́pọ́ lọ́wọ́ bá nìkan lọ́hàn sí fẹ́ lò gan òun náà ni tẹ́yẹ bá kúlé lórí torí pé innal abda yub'athu ala ma mata alayhi ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ló gbéyàn dìde lórí tí èyàn bá kúlé lórí ni tí èyàn bá kúlé lórí báyìí o ní ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ló bí sàgbédìde yàn kìí ṣe tí èyàn ń ṣe síwájú kíkú tó dé náà ilé báyìí lọ́wọ́ fà ló nípa èèyàn kan tàbárí tó kú ìjá lè sọ pé ẹni tó kú yọmọ náà ni àbúmà aljanna so láti ń sàlàyé láti ọ̀sẹ̀ tó lọ inshallah ta'ala a conclude ọ̀rọ̀ ìlálẹ̀ yìí a conclude ọ̀rọ̀ ìlálẹ̀ yìí a ti sàlàyé lọ́sẹ̀ tó lọ jama'a wọ́n pín sí méjì lórí ọ̀rọ̀ yìí ibo náà ti pín sí méjì wọ́n pín sí méjì lórí ìdájọ́ ẹni tí ò kí ń mùsùlùmí nípìlẹ̀ tó bá kú ǹjẹ́ a lè sọ ipọ́ ma náà ni àbá a lè sọ pọ́ ma náà ni àmọ́ ẹnu wọn kò lórí ẹni tó jẹ́ sí pé mùsùlùmí ni láti pìlẹ̀ naam ibi tó ti yapa ni pé ẹni tó bá kú àmọ́ kìí ṣe mùsùlùmí nípìlẹ̀ bóyá ó jẹ́ Nasrani ó jẹ́ kírísítíẹ̀nì ni àbọ́jẹ́ yahudi ó jẹ́ jíù ni àbọ́jẹ́ bàtàníyù abọ̀ọ̀sá ni àbọ́jẹ́ ẹlẹ́sìn míì tí ò kí ń ṣe mùsùlùmí tó bá kú àrínà àfà tó ní irú ẹni báyìí èyẹ́ lè sọ wípé huwa min ahlin nar aw huwa fin nar pé lágbájá tó kú yìí ọmọ náà ni

àmọ́ níbi mùsùlùmí tó kú a gbọ́dọ̀ sọpọ́ mọ́ náà lòun nítorí wípé a ẹnúkò lórí yẹn lórí wípé ẹni tó bá jẹ́ mùsùlùmí o tó bá kú gbogbo tó bá wù kó kó sí tó kú lé lórí gẹ́gẹ́ bí nǹkan tó hàn sí àwa a ní sọ pé ọmọ náà ni ẹgẹ́ bá ṣe ní sọpọ̀ màlìjẹ́nà ni ẹgẹ́ bó ṣe wù kí ohun tó bá wù kíyàn kú lé lórí kò sí bó ṣe wù kí ó jẹ́ dáadáa tó lójú ti wa a ní sọpọ̀ màlìjẹ́nà ni nítorí pé tó fi hàn wá níta táwa ń wò ó ní dáadáa ó lè jẹ́ sí pé láàrin òun àtọ́lọ́wọ́n ó lè jẹ́ sí pé ni ó lè jẹ́ mùnáfìkì ni ó lè jẹ́ ní tó yẹ́ àmú ń fi aburú pamọ́ sínú ni ọlọ́wọ́ bá ní ó dẹ̀ ma ìtẹ́yàn bá jẹ̀ fi pamọ́ sínú yẹ gẹ́gẹ́ ìlọ́lọ́wọ́ lè kẹ́lá fẹ́ lò ló fi jẹ́ pé kọ̀ọ̀kọ́ wa àti gbangba wa ó gbọ́dọ̀ dọ́gba Alaikum salam so ilé báyìí ta'ala a ẹjẹ́ kí a sáré wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹgẹ́ bí ó sì wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn mo sàlàyé fún wa pé tí a bá lọ wo àrọ àfáwà àrọ́jìhì nínú fatawa mutanawwi'a fatawa mutanawwi'a títí sheikh àrọ́jìhì àbákanáà tí a bá lọ́wọ́ sharhu àtọ̀hàwíyà li Salih al-Sheikh wọ́n pè ní ìtìháfù sáìl bí má fi tọ̀hàwíyà min masáìlì tabalawo tírà náà bákanáà ta tún lọ́wọ́ tírà Sheikh Tahawiyya lirrajihi a rí wípé àwọn àfáà méjèèjì yìí wọ́n wà ní àwọn tán fi rìn rẹ̀ wípé ká sọ wípé a lè jẹ́rì ìjọmọ ná léyàn lórí àbí a lè jẹ́rì ìjọmọ àlìjẹ́nà léyàn lórí wọ́n ní ìdájọ́ yẹn fáwọn mùsùlùmí nìkan ló wà fún wọ́n ní kò sí fáwọn kèfèrí pìlẹ̀ àwọn kèfèrí ìpìlẹ̀ tó bá kú èyàn lè jẹ́rìí pọmọ náà ni èyàn lè jẹ́rìí ẹ̀lẹ́ lórí wọ́n dẹ̀ lẹ́rìí tán gbára lé nítorí pé àwọn àfáà súnnà ibi tí wọ́n ti yàtọ̀ nìyẹn àwọn nǹkan tí àwọn dẹ̀ dúólé lórí ní tán fi jẹ́ sí pé a máa ń pọ́n wọn lé púpọ̀ wọn kì ń sọ̀rọ̀ àyàfi pẹ̀lú ẹ̀rí ìgbà míì wá ní wọ́n lè mú ẹ̀rí yẹn wá tí wọ́n sọ ẹ̀rí yẹn táàrí ìgbà míì ní wọ́n lè má ẹ̀rí yẹn àmáwọn tí wọ́n ní sọ nǹkankan nípa ẹ̀sìn Ọlọ́run Ọba àfikọ́ jẹ́ pé ó ní ẹ̀rí kẹtẹ́ gbáralé síwájú kan tó sọ wọ́n wà lè mẹ́rin yẹn wá wọ́n wà lè mọ́mọ̀ wá nítorí wípé kí n sọ̀rọ̀ kí n mọ́ mẹ́rin wá kò túmọ̀ sí fọ́rọ̀ tí mo sọ rẹ̀ lẹ́rìí kí n sọ̀rọ̀ kí wá mọ́ kí má dákọ ẹ̀rí kí má sọ ẹ̀rí tí ó gbé ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ kò túmọ̀ sí pé ìfẹ́ so ilé ìbáyìí wà lóṣe sí àwọn àfáà súnnà wípé wọn ní sọ̀rọ̀ kan àbíkọ́ ẹkùn wọ́n rẹ̀dìlé lórí náà ẹ jẹ́ ká lọ wo fatawa mutanawwiya àti mọ́ sọ pé Sheikh Raji Hisayi wọ́n ní hukmu man bashara shakhsan bil jannati wọ́n ní ni wọ́n man hukmu man bashara kí ni ìdájọ́ ẹni tó bá fún èèyàn kan nírò wípọ́ ma aljanna ni síwájú kí a tó máa kàtírà yìí lọ ṣẹ́rí àwọn kankan bẹ̀ tó ẹ́ pé méjèèjì ó papọ̀ ni tẹ́ bá ti rí alákọ̀ọ́kọ́ ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ìdájọ́ wò kí yàtọ̀ nínú àwọn nǹkan tó yẹ sí pé méjì ni àmọ́ ìdájọ́ ta bá ṣe lò pẹ̀lú alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà lálò pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ ìfúnninírò aljanna ìfúnninírò pọmọ̀náníyà bá a ṣe lè sọ bá a ṣe lè fúnyàn nírò pé bá a ṣe lè sọ ipọmọ aljanna lèyàn bẹ́ẹ̀ náà láà lè sọ pọmọ̀náníyà kan kí ló fàtà fi sọ pọmọ aljanna lèyàn nítorí wípé àmọ́ tó kúlé lórí àbẹ́ẹ̀kọ́ ni a sì mọ́ kọ̀kọ́ rẹ̀ that benefit of doubt ta ní o ni ò jẹ́ ká lè sọ pọmọ aljanna lèyàn irú benefit of doubt yẹn náà ọwà ọwà lórí ẹn tí ó bá kú tàbí lè sọ́pọ̀ mọ́ náà ni torí pàà máa ń tẹ́ni ẹ̀nà kúlé lórí so èyàn wá ní mú apá kan ó fa apá kan lẹ̀ ló fi jẹ́ sí pé tí àwọn àbá súnnà tó bá ń sàlàyé nínú tíra àkídà wọn méjèèjì náà máa ń kópọ̀ tó bá ti kó àìní àìgbọ́dọ̀ fi àìgbọ́dọ̀ jẹ́rìí léyàn kan lórí pé ọmọ àjẹ́ náà ni tó bá ti lè wí báyìí wọ́n dẹ̀ fi tẹ̀lé pé bákan náà àgbọ́dọ̀ jẹ́rìí léyàn lórí pọ́mọ náà ni so tí yẹn bá ti méjèèjì wọ́n máa ń lọ papọ̀ ni tó bá ti gbà kan àfi kó gbẹ́lẹ̀ kejì so yẹ́ bá ní sin so wọ́n ni mu'taqadu ahli sunnati wal jama'a annahum la yash'aduna li mu'ayyanin bil janna aqida ahli sunna ni wípé àdìsọ́kà ahli sunna ni pé wọ́n kì ń jẹ́rì fún ẹni wọ́n kì tán bá dásà lẹ́sà báyìí wá dá ẹnìkan fàyọ kan wá jẹ́rì lé lórí pọ́mọ aljanna ni wọ́n kì ṣe bẹ́ẹ̀ ما يشهد أو ما يشهد إلا لمن شهدت له النصوص a gbọ́dọ̀ jẹ́rì léyàn kan lórí wípọ́ ọmọ aljanna ni àyàfi àwọn tí nusus àwọn nasu àwọn ẹ̀rí nínú al-Qur'an àti nínú hadith tó bá jẹ́rì lé àwọn nìkan o la gbọ́dọ̀ sọ wípé ọmọ aljanna ni nítorí pé kíni a rí ẹ̀rí nínú al-Qur'an àti nínú hadith tó pò wọn lọ́mọ aljanna a sì gbọ́rọ̀ nígbàgbọ́ sí ẹ̀rí tá a bá ni wọ́n ní kal-asharatil mubashsharina bil ẹgẹ́ bí àwọn mẹ́wàá tí wọ́n fún ní rọ̀pọ̀ aljanna ni wọ́n wal Hasan wal Hussein àti ẹgẹ́ bí Hasan àti Hussein a rí dẹ̀lìlù pé ọmọ aljanna ni wọ́n tura nabi sallallahu alaihi wasallam sọ wípé alhassan wal hussein sayyida shababi ahalil janna àwọn méjèèjì inú wọ́n jẹ́ olórí àwọn ọ̀dọ́ ọmọ aljanna ẹ̀rípa nabi sallallahu alaihi wasallam ti fún wa nírò pọ̀ ọmọ aljanna wọn bákanáà wa bilal radiyallahu anhum ajma'in bákanáà àti bilal ẹ̀rí wá fóhun náà tánàbí sallallahu alaihi wasallam ní òun gbóhun ẹsẹ̀ rẹ̀ nínú aljanna lẹ́yìn òun so ibá ní sí yìí so òun náà ọmọ aljanna ni torí parí dẹ̀lìlù fún gbogbo àwọn tàà bá wá rẹ̀rí fún báyìí pọ́ màlìjẹ́nà ni wọ́n òun lágbà pọ́ màlìjẹ́nà ni wọ́n láti máa dá wọn ṣàfàyọ pẹ̀lú ọkọ̀ wọn pé lágbàjá ó wà náà jẹ́nà lágbájá ó wà náà jẹ́nà torí pé kí ni ẹ̀rí gbé wọn wá wà ìlà tí bàbá tí wá lè rí báyìí malfa idatu min taksisi haula bi shahadati lahum bil janna ẹ ma wo ẹwọ ajímẹ́jì sheikh wọ́n ní tó bá jẹ́ sí wípé tí è bá ṣe wípé ẹnu àwọn tí ànábì bá bá dákọ̀ọ́kọ́ ajẹ́ wípé kí wá ní àǹfàní tó wá wà ń bí pé ànẹ́bí wá kọ̀ sọ́sọ̀ ànẹ́bí wá dáwọn kàtàlẹ́sà tó bá jẹ́ sí pé àwa náà a lè sọ pé lágbàjá ọmọ àjẹ́nà ni ajẹ́ wípé kò dí benefit kò sí àǹfàní níbi kánẹ́bí tẹ̀tẹ̀ máa dákọ̀ àwọn kan mọ́ tó pé àtàwọn tó dákọ̀ yìí àtàwọn táwa náà lè ni wọn kò sí yàtọ̀ láàrin wọn ẹ tí ọ̀dá sáà ní pọ́ǹtì yẹn ó ní pé àwọn kan ń bẹ ànẹ́bí dákọ̀ wọn lágbàjá ọmọ àjẹ́nà ni lágbàjá ọmọ àjẹ́nà ni tó bá jẹ́ sí pé gbogbo èèyàn ló lè tó bá yẹ pé a lè fi rinlẹ̀ fún èèyàn pé ọmọ àlìjẹ́nà lè yẹn kan láì ṣe wípé ilé ìjẹ́rì fún ni ajẹ́bẹ́ kò ní ìkádẹ́bí ẹ̀ṣẹ̀ máa kà wọ́n kan nígbàtẹ́ sí àwọn ìyẹn kí náà fi special kí náà fi jẹ́ kí ni a jẹ́ sí pé kò sí àǹfààní fún káyẹ̀sẹ̀ máa dá mẹ́wàá kan fàyọ àbí káyẹ̀sẹ̀ máa dákọ̀ kánẹ́bí ẹ̀sẹ̀ máa dákọ̀ àwọn kankan ni wọn nígbà tó yẹ́ sí pé gbogbo àwọn yòókù náà a lè ṣe bẹ́ẹ̀ fún wọn ilé ìjẹ́ kó ráyí pé ìdí tánàbí fi dáwọn àwọn tí wọ́n tánàbí já fayọ yìí ìdí tánàbí dáwọn fayọ ni pé lẹ́yìn àwọn wọ̀nyí èyàn gbọ́dọ̀ sọ pé nìkankan máa jẹ́ nìma lẹ́yìn àwọn yẹn ìtumọ̀ rẹ̀ nìyẹn pé àwọn wọ̀nyí tí ànábì dákọ̀ yìí lẹ́yìn wọn àgbọ̀dọ̀ sọ pé ọmọ àlìjẹ́nà rẹ̀ nìkankan máa tí a bá ti lè dúó lórí eléyìí a jẹ́ sí pé ọ̀rọ̀ àdísù wípé àwọn mẹ́wàá kan ọmọ àlìjẹ́nà ni wọn àti àwọn táǹkà yìí a kò ní ìtumọ̀ nìyẹn kò ní wúlò nìyẹn na'am wọ́n ni bàtí wọ́n bọ́rọ̀ yẹ lọ wọ́n ni وكذلك معتقد أهل السنة والجماعة لا يشهدون لم... لا يشهد لمعين من أهل القبلة بالنار wọ́n ní bẹ́ẹ̀ kan náà ló wà nínú àkídà alùsúnnà wípé a ní jẹ́rìí léèyàn kan lórí tàà dásàfàyọ rẹ̀ káwàlọ́mọ̀ náà ni tó bá yẹ pé min alil kíblà ni tó bá yẹ pé inú àwọn tó ń dájúkọ kíblà kírun ni àgbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ walakin yarjuna lil muhsin wọ́n ní àmá àwọn alùsúnnà wọ́n máa rán kẹ dáadáa fún ẹni tó bá kú sórí pé ọjẹ́ ni rẹ̀ wa ẹni tó bá jẹ́ ní ire tó dúó dédé a máa rán kan dáadáa fún wàlẹ́bí yẹ̀tẹ̀ríù alẹ́lmáyásì yùkọ́fù aléhì mìnàná àmẹ́ni tó bá láyà ń tiẹ̀ tó ń láyà lórí ẹsẹ̀ tí ń sẹ́sẹ̀ wọ́n ni a máa páyà iná lé lórí a kà máa páyà a sì máa rán kan lásán ni a ní sọpọ́ ma náà ni a sì ní sọpọ́ ma àlìjánà ni ìran kan láàmà ní fún ẹni tó bá jẹ́ ní ire ìpáyà láti máa ní lórí ẹni tó bá jẹ́ ní ibú ويشهدوا على الأموم أن كل مؤمن في الجنة وكل كافر في النار أما على وجه الخصوص فلا يشهد له وني آسي ما جاري ني غوغوغو فغوغو مؤمني او أما الجنة نيوا غوغو كافري أما نانيوا wọ́n ní àmọ́ lójú lójú pé ká dẹ̀yàn kan sàlẹ́sà a gbọ́dọ̀ jẹ́rìí lé èèyàn kan tá a bá dásà lẹ́sà lórí pé ọmọ àlìjẹ́nà ni bẹ́ẹ̀ la gbọ́dọ̀ sọ pé ọmọ náà lè èèyàn kan tá a bá dásà lẹ́sà àmọ́ lákó papọ̀ a la yadri an halihi wọ́n ní táà fi lè sọ ni pé àmọ́ kí ni ìṣesí tó wa hadha wa sawabu jumhurul ulama wọ́n lélẹ̀ ní nǹkan tí ó tó ṣe déédé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dúró lé lórí وبعض العلماء يرى أنه يشهد لمن اشتهر عنه الخير ولا رئى ما أقبك وافا تنبع يقول alè jẹ́rìí lé ẹni tí ó bá gbajúmọ̀ wípé ó jẹ́ ní ire wọn là lè jẹ́rìí lé nípa màjẹ́nà ni nínú àwọn tó sọ báyìí ní Ibnu Taymiyyah wà Ibnu Taymiyyah gbà wípé tí èyàn bá tàbá mọ̀ wípé èyàn kan gbajúmọ̀ pé ní ire ni nísìn tí gbogbo wá sì tó sì dá lójú pé ẹni ire lágbájá yìí tó bá kú èyàn lè sọ pé ọmọ aljanna ni so nítorí Ibn Taymiyyah gbà pé èyàn lè sọ pé Imam Ahmed ọmọ aljanna ni wọ́n wọ́n gbà pé èyàn lè sọ pé Imam Malik ọmọ aljanna ni wọ́n àti gbogbo àwọn tó bá jẹ́ ní ire báyìí tó bá jẹ́ ní ire báyìí tó jẹ́ sí pé a mọ̀ wípé ẹni ni wọ́n tí wọ́n sì gbajúmọ̀ pẹ̀lú ìjẹnire wọn kìí ni gbogbo wa wọ́n gbà pé bẹ́ẹ̀ wọ́n wa shahida lahu fiqatan eh, ẹni tí a bá rí àwọn èèyàn méjì tán ṣe fọkàntán lórí ẹ̀sìn wọn tó bá fi lè jẹ́rìí pé ẹni rẹ̀ ni wọ́n lè yẹ̀rí sọkọ́ bàbìjánà ní ọ̀yìnbáyẹ̀ wa shahida wọ́n gbé janaza wọ́n gbé òkú kakọjá wọ́n gbé òkun kọjá lẹ́gbẹ̀ ànábì àwọn sọ̀hábà wá bẹ̀rẹ̀ sí máa sọ dáadáa nípa ẹni yẹn thumma murra bi janazatin ukhra lẹ́yìn náà wọ́n bá tún gbé òkun kọjá lẹ́yìn náà fa uthniya alayhi sharra àwọn sọ̀hábà bẹ̀rẹ̀ wá bèèrè lọ́wọ́ ànábì yẹ́kúlé tó fi sọ pé wajabat fa qala hadha athnaytum alayhi khayran fa wajabat lahu ní eléyìí ẹsọ dáadáa ń pa rẹ̀ ajẹ́pàá jẹ́nà ti dikini ó ti di ọ̀ranyàn fún láti wọ̀ níyẹn wa hadha athnaytum alayhi sharran fawajabat lahu an-nar eléyìí báyìí tẹ́lẹ̀ kejì fún láti wọ̀ níyẹn wọ́n ni ajẹ́ sí tabari àwọn tabari bí siqatan ẹ́ èèyàn méjì tí wọ́n jẹ́ olódodo min adala tí wọ́n jẹ́ ẹni déédé tí wọ́n jẹ́ ẹni tó dúró déédé nú ẹ̀sìn tọ́bá fi ni nítorí pé ńgbà sọ̀hábà jẹ́rìí pé ní eré lẹ́nìkan anábì sallallahu alaihi wasallam nítorí ìjẹ́rìí wọn ó dọ̀mà jẹ́nà àyípé táwa náà bá rí ẹni tí wọ́n bá jẹ́dì lórí bẹ́ẹ̀ àwa náà lè kọ́sí ànẹ́bì kálẹ̀ níbẹ̀ dọ̀mà jẹ́nà wọ́n lẹ́rí àwọn ènìyàn tá bá dẹ̀ ríyàn tó yẹ pé ẹni rẹ tó dúó dédé nínú ẹ̀sìn méjì àbí jù bẹ́ẹ̀ lọ́sọ́ bá jẹ́rì lórí pé èèyàn bú ni alìsọ́kọ́mọ náà ni àwọn àfáà kan dúó síbẹ̀ yẹn nínú wọn ni inú àwọn tawí ni ibnu tèmíyà rahimahullahu ta'ala wa tí yẹn bá lọ wo majmu' al-fatawa ibnu tèmíyà sàlàyé síbẹ̀ wọ́n ní lákínà sọ̀wàb ṣéèkì ní àmìlì tó correct eléyìí tí ó ṣe dédé alẹ́bí aléhì jùmhúrùn ulama tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà lórí ẹ̀ annahu la yushhad illa liman shahida tahun nusus òun náà ni pé a lè ṣe kíni a lè sọpọ̀ ma aljanna lẹ́nìkan àyàfi àwọn tí nọ́sù bá wálé lórí tí nọ́sù bá ti pè lọ ma aljanna tashhad lahu amẹ́ni tí ó bá sẹ́rí kankan tó sọ tó jẹ́ ìdílé lórí pọ́mà aljanna ni fahadra yushad lahu bil'umum nǹkan tá kà sọ ni pé à ah, gbogbo ẹni tó bá jẹ́ mùmínì o ọmọ aljanna ni wọ́n in tá sọ ni bil'umum wọ́n ni wal kafir bi ainihi idha qamat alayhi al-hujja ibi tá ń lọ nìyẹn wọ́n wá ní àmọ́ kéfèrí bi ainihi ní ìdásàlẹ́sà rẹ̀ ní ìsí àdáfàyọ rẹ̀ idha qamat alayhi al-hujja wọ́n ní tí ẹ̀rí bá ti lè ṣe kíni tẹ́rí bá ti lè dọ́dọ̀ rẹ̀ tẹ́rí bá ti lè dúó fún wà árafa annahu aw wà urifa annahu mata ala al-kufri tí a dẹ̀ mọ̀ wípé ó kú sórí kèfèrí ni fala ba'sa an yushhada lahu bin nar wọ́n ẹni tó jẹ́ kèfèrí ní ìdásàlẹ́sà tí ẹ̀ إذا قامت عليه الحجة وعرف أنه مات على الكفر فلا باس فلا باس يشهد له بالنار ما قامت عليه الحجة wọ́n lórí wọn bá tí ẹ̀rí bá ti gẹ́ni tí ó bá ti dúó lé lórí tó bá sì wọ́n ni وكذلك يشهد على العموم أن كل كافر في النار wọ́n ní bákẹ̀ náà o ní pé a lè jẹ́rìí lé gbogbo àpapọ̀ kèfèrí lórí ká ní gbogbo kèfèrí o ọmọ náà ni wọ́n pẹ̀lú ilé ìbáyìí sí ó jẹ́ kó yíwa wípé ṣéèkì ìgbà wípé ẹni tó bá jẹ́ kèfèrí tí wọn wọn àwọn gbà wípé èyàn lè sọpọ̀ mọ̀ ẹni tó bá kú a sọ pé Sheikh Ar-Rajihi nínú fatawa mutanawwi'a wọ́n sọ bẹ́ẹ̀ náà mẹ́jíká wo ṣéèkì ìkan sí bákanáà Sheikh alu Sheikh Salih alu Sheikh wọ́n bí wọ́n lè pé إلا من شهد له إلا من شهد له إلى آخره wọ́n ní ìjá lè pé kèfèrí ìjá lè pé ní kèfèrí ìjẹ́ wọ́n ní kí ni ìdájọ́ ìpé kèfèrí ní kèfèrí kèfèrí tá bá dájú kọ báyìí ká ní káfìrí ni ọ bákan náà kí ni ìdájọ́ káṣẹ̀ ìdájọ́ lé lórí pé yóò ṣe gbére nínú náà lẹ́yìn tó bá kú kásọ pé tẹ́yẹ ti kèfèrí tó ti kú báyìí òkèsè nígbà tó wà ní ayé ká ti kú báyìí káwá ní yóò ṣe gbére nínú náà àti pé kí ni gbónú àwọn alùsúnnà tó máa sọ wípé a ní jẹ́rì fún ẹni kankan kó máa aljanna ni a sì ní jẹ́rì fún ẹni kankan kó máa náà ni àyàfi ẹni tí ẹ̀rí bá jẹ́ lórí dé parí ọ̀rọ̀ náà sheikh àyàfi àwọn tí ànábì bá jẹ́rì lé lórí ya'ni min hadhihi umma

òun kọjú sí kíbílà kí òun rí ẹlẹ́bọ ni nípìlẹ̀ wọ́n ni awil káàfir awil káàfir àbí kèfèrí al-yahudi tó jẹ́ yahudi awil nasarani àbọ́jẹ́ christian fa'innahu yastashibul asla alladhi kana alayhi wọ́n ni ìdájọ́ ìpìlẹ̀ tí ó wà lórí ẹ̀ òun náà láfún فإذا مات على الكفر فإننا نقول هو كافر ومات عليه وهو من آل النار wọ́n ní tó bá kú ní kèfèrí a sọ wípé ó kú sórí kèfèrí kèfèrí a sọ pé kèfèrí nú èyàn báyìí ó sì kú sórí kèfèrí ọmọ náà sì ni wọ́n lásọ bẹ́ẹ̀ wà nàbí sallallahu alaihi wasallam qala lana wọ́n ní ẹ̀rí lórí eléyìí òun náà nípa nàbí sallallahu alaihi wasallam sọ fún wa wípé haythuma mararta bi qabri kafirin fabashirhu bin nar anábì sọ fún ọkùnrin lárúbáwò oko kan tó wá bá anábì sallallahu alaihi wasallam ó wá bèèrè lọ́wọ́ anábì pé ibo ni bàbá wọn wà anábì sọ fún pé bàbá rẹ̀ wà núná anábì sọ fún pé bàbá rẹ̀ wà so lẹ́yìn náà sallallahu alaihi wasallam wá sọ fún ọkùnrin ọkùnrin oko yi gba Islam bere ibo ni di Islam nínú hadithi anabi wa sọ fún pé haithuma marota bi qabri kafirin fabashirhu bin nar arabi ní gbogbo gbàkígbà tó bá kọjá níbi sàárè kèfèrí ma fún níro pé ọmọ náà ni ma fún níro náà wọ́n ní túnmà ní pé abshir bin nar ah, naam asabilal wọ́n ní nǹkan tán sọ ní pé ubashiru bin nar هذا لا يدخل في قول أهل السنة لأن لأن المقصود من ذلك أهل القبلة wọ́n ní eléyìí ta sọ yìí kò bọ́ sínú gbóló àwọn alùsúnnà tó máa sọ yí pé a ní jẹ́rìí iná léyàn lórí àbíká jẹ́rìí aljanna léyàn lórí wọ́n ní li anna al min dhalika wọ́n ní torí pé àwọn tálù súnnà gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn òun náà ni alù kíblà àwọn tó bá ń dájúkọ kíblà náà ń wí jùmlà tí mo kà lẹ́ẹ̀kan yẹn jùmlà yẹn lè wá ní ká sọ pé abshir bin now abshir bin now ìtumọ̀ o ṣe bá nísìnyí wọ́n ní gbónú alùsúnnà tó máa ń sọ wípé àníjẹ́rì àlìjẹ́nà léyàn lórí àníjẹ́rì ẹ̀nà léyàn lórí wọ́n ní gbónú yẹn àwọn alùkíblà nẹ́gbà lérò lánà ṣàdìlìmọ̀ ayyá ni mijannatin min alùkíblà pé àníjẹ́rì léyàn kan lórí báyìí èyàn kan dáadáa a dásàfàyọ rẹ̀ nínú àwọn mùsùlùmí pé ọmọ náà ni illa man shayida lahu rasulu sallallahu alaihi wasallam fi alladhina yadkhuluna aljannata wa fi alladhina ghalla wa fi alladhi wa fi alladhi ghalla wa fi alladhi qatala nafsa wọ́n ní àfàwọn tí delil ti wápá nẹ́bí lọmọ náà ni wọ́n àwọn tí ànẹ́bí sọpọ̀ màlìjẹ́nà ni wọ́n àtẹ́ntà nẹ́bí pè lọmọ hadidatin àwà náhùí zalik àtàwọn tó tún jọrún wọn bẹ́ẹ̀ ẹni tó fi irin para rẹ̀ àbẹ́ tó tún jọ wọn bẹ́ẹ̀ so ilé ìbáyìí wọ́n ni man shahida alayhi rasulullahi sallallahu alaihi wasallam bin nar min alil kibla wa nashhadu alayhi bin nar gbogbo ti pèlọ́mọ náà tán wà nínú àwọn tàà fún ní tíra àwọn ẹlẹ́bọ̀ àtàwọn kèfèrí min ahlil kitab kìí ṣe pé min ahlil qibla min ahlil kitab fala karamata lahum wọ́n ní àwọn èyí kò sápẹ̀lẹ́ fún wọn fa idha matu tán bá ti kú shahidna alayhim bin nar asọ̀pọ̀ ma náà ni wọ́n wa kaffarnahum fi hayatihim wa ba'da mamatihim a pè wọ́n ní kèfèrí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn yahudi àti nasọ́rọ̀ àwọn tàà fún ní tíra kò sí kàrọ́mọ̀ fún wọn a sọ pé ọmọ náà ni wọ́n tàbá kú a sì pè wọ́n ní kèfèrí nígbà tàbá wọn ẹlẹ́yà dhalik

so intabẹ́ mú bí báyìí òun náà ni pé ṣéèkì náà gbà pé al-mushrikuna wal-kuffar min al-kitab fala karamata lahum fa idha matu shahidna alayhim bin-nar wa kaffarnahum fi hayatihim wa ba'da mamatihim so wọ́n gbà pé ẹni tó bá jẹ́ ẹlẹ́bọ àbọ́jẹ́ kéfèrí tí ò kí ń ṣe mùsùlùmí rárá nípìlẹ̀ tí ò kí ń ṣe al-qibla wọ́n ní irú èyàn báyìí o a sọ yí pé ọmọ náà ni tó bá kú a sì jẹ́rìí náà lé lórí náà ẹ̀rí pé pọ́ǹtì kan ó ń ṣẹlẹ̀ bí báyìí ó ní pé wọ́n ń ṣe ìyàtọ̀ láàrin ẹni tó ń ṣe intisab tó ń ṣe àfitì ààrẹ síbi pé òun kọjú sí kíbla kírun tó ń pè rẹ̀ ní mùsùlùmí nípìlẹ̀ wọ́n lúrú ẹni báyìí tó bá kú àní jẹ́rìí nẹ́lẹ̀ lórí àyàfi tá a bá rí dẹ̀lílù kan tó perú ẹni bẹ́ẹ̀ lọ́mọ náà àwọn ahlul irú ẹ̀yẹn báyìí a lè ní kèfèrí àlìsọ́pọ̀ mọ́ náà ni wọ́n jàre so ìyàtọ̀ ń bẹ tó bí jẹ́ kí àwọn àfáàlù súnnà tàbá ń sọ̀rọ̀ wọn wọ́n máa ń dé pẹ̀lú alùkíblà so mọ́kífù kan ní lọ́dọ̀ àwọn àfáàlù súnnà alhamdulillah pẹ̀lú méjèèjì tàkà yìí àádùó báyìí lórí ọ̀rọ̀ àwọn tán gbà pé a lè sọ fún kéfèrí tó bá kú tí ò kí ń ṣe mùsùlùmí tó bá kú kásọpọ̀ mọ̀ náà ni kí ni dẹ̀lú wọn tán ni hadith ta nabi sallallahu alaihi wasallam sọ pé haithuma marọ́ta bi qabri kafirin fabashirhu bin nar gbogbo àkíbà tó bá kọjá ní ibi sàárè kèfèrí ma fún ní rò pé yóò wọ́ná alkọ́lù sáàni gbólóhùn ẹlẹ́ẹ̀kejì òun ni gbólóhùn àwọn tó ń gbà yí pé kódà kèfèrí tó bá kú tí ò kí ń ṣe mùsùlùmí tó jẹ́ yahudi àbọ́jẹ́ nasrani tó bá kú ẹ gbọ́dọ̀ sọpọ̀ mọ́ná ni ẹnu ma ni ni ẹ lè pé ń kèfèrí àmọ́ pé ọmọ naam nínú àwọn tá sọ eléyìí báyìí o ni sheikh Salih Al-Uthaymin wà sheikh Salih Al-Uthaymin nínú tírà àwọn tá pè ní fatawa Nur ala Darb fatawa Nur ala Darb lil Uthaymin kálọ̀ wọnú tírà náà wọ́n sàlàyé nǹkan tí a ń sọ yìí níbẹ̀ káwo page ẹlẹ́kejì mujalladu ẹlẹ́kẹsàn page 2 wọ́n ni alilladhi yakhruju min al-bayti wa huwa laysa bi maridin wa ba'da lahzatin وبعد اللحظات يحصل, يحصل له حادث وبعد اللحظات يحصل له حادث وتوفى هذا الشخص في حادث سيارة هل يعتبر ذلك شهيد وهل هذا يعتبر آه، مرض الطاعون لأن صاحب, لأن صاحب مرض الطاعون شهيد وني إن ǹjẹ́ ẹni لي jáde àmọ́ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí tó yẹ sí pé ìṣẹ̀lẹ̀ yìí ẹni yìí kò bá ṣẹlẹ̀ yẹn lọ ó kú pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n ní gẹ́gẹ́ bí àpèjúwe ń sìn èyàn tó yẹ sí pé mọ́tò lásídẹ́ǹtì ó jáde ńlé kò sàárẹ̀ nǹkankan ń lọ kò sàárẹ̀ àdísì wà pẹ́ tó bá sàárẹ̀ ẹ̀bẹ̀ tí léyọ̀ sàárẹ̀ mọ́tò kan gbá ní àbọ́lájẹ́ǹtì pẹ̀lú mọ́tò ní wọ́n lé sàárẹ̀ sọ pẹ́lú ẹni báyìí ṣẹ̀hídù ni ẹn tó kúkú ṣẹ̀hídì tí ó wà aljanna láìsẹ̀ sírò tó ẹ́ pé ọmọ aljanna ni wọ́n lé sàárẹ̀ sọ bẹ́ẹ̀ wa hal hadha yu'tabaru maradu at-ta'un wọ́n ní ìjẹ́lẹ̀ báyìí sáà lè wọ́n ni lè anna sọ́hìbà márọ̀dì tọ̀ẹ̀ún ṣẹ̀hídùn nítorí pé ẹni tó bá kú pẹ̀lú àṣẹ tọ̀ẹ̀ún ṣẹ̀hídùn nìyẹn ẹni tó kú ṣẹ̀hídì nìyẹn <coughs> fàájábà rahimahullahu ta'ala sheikh salih al-uthaymin wọ́n wá dáhùn kọ́lọ̀ bá kọba kẹ́ wọn wọ́n ni almayyitu bi hadithin yakunu min ash-shuhada <coughs> ẹni tó bá kú pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ Allah

hatta wa in amila amala ash-shuhada wọ́n ní kódà èèyàn bá ṣiṣẹ́ àwọn ṣùhádà li anna ash-shahadata li shakhsi bi aynihi wọ́n ní torí bí ká jẹ́rìí léyàn kan lórí pẹ̀lú pàdá sàlẹ́sà la tajuzu kama la tajuzu ash-shahadatu li shakhsi bi aynihi bil janna wọ́n ní kò tọ́ bẹ́ẹ̀ ká sọ fún kan pé shahidu ni ẹgẹ́ bí òye tọ́ ká sọ fún èèyàn kan tẹ́ tá dájú kọ́kọ́ mal janna ni bẹ́ẹ̀ náà ni ọ̀tọ́ ká sọ fún èèyàn kan tá dájú kọ́ pé ó shahidi in kana mu'minan tó bá jẹ́ múmìnì àlẹ́sọ bẹ́ẹ̀ àlẹ́sọ pọ̀ bàjẹ́nà ni a ó bí náà àṣìlẹ́sọ pé èyàn kan jọ ma ná nǹkan na kàfíràn kódà tó bá jẹ́ kéfèrí àlẹ́sọ pé èyàn kan ma ni kódà tó bá jẹ́ kéfèrí walakin nakulu innama mata bi hadithin wọ́n ni àmẹ́ka tákà sọ ni pé ẹni tó bá kú pẹ̀lú hadmin àbókú pẹ̀lú pé ilé wó pa destroy nǹkankan ló collapse tó fi kú àbókú pẹ̀lú pópó sódò àwọn bí harkin àbókú pẹ̀lú pé iná ló jó àwọn bí tọ̀ẹ̀hùn àbókú pẹ̀lú gbóná fàyínà hùmìnà ṣùhàdá pé irú ẹni báyìí o àwọn ṣùhàdá ni gbogbo àwọn tó bá rí báyìí wà wàlákin lánà kúsùhù bí àìníhì àmá àní dẹ́nì kankan sàlẹ́sà báyìí káwá ní aljama'a wọ́n nínú aljama'a inú àdìsọ́kà aljama'a allah nashhada li ahadin bi àìníhì ó ní pé àní jẹ́rìí fún ẹnì kankan tá a dájú kọ bí janna kọmọ aljanna ni wala náà a sì sọ kọmọ náà lèyàn kata bá dájú kọ illa man shahida lahu rasulu sallallahu alaihi wasallam àyàfi àwọn tánàbí ti jẹ́rìí fún walakin narju li hadha ar-rajul an yakuna min ash-shuhada wọ́n ni àmá àmàrà kan fún ẹni báyìí annahu shahidun qad wujida wọ́n ni a tẹ́nìkan bá sọ wípé sábàbí tàbí mọ́ sọ pé èyàn jẹ́ shahid wọ́n ní tẹ́kẹ̀ẹ́ pé sábàbí yà ti rí lára rẹ̀ ni kúlnà bala a ní bẹ́ẹ̀ ni lakinnahu wujida zahiran a ní ẹ lóòtọ́ ni bet a kan rí ní gbangba bẹ́ẹ̀ ni wala nadri àmà fal'alla hadha ar-rajul alladhi mata yakunu mata nahnu

kódà èyàn lè sọpọ́ ma náà lèyàn in kana kafiran kódà kó bá kó kú sí kéfèrí naam a jẹ́ kí a wá ti àgbéyẹ̀wò nǹkan tí sheikh sheikh bumbaz tí wọ́n náà sọ ẹ́rìké a ti ka ọ̀rọ̀ sheikh Salih al a Salih al-Fawzan rahimahullahu ta'ala táwọn náà sọ wípé gbogbo èèyàn kíyàn tó bá kú kódà kò bá jẹ́ kéfèrí nípìlẹ̀ kò má jẹ́ mùsùlùmí ààlésọpọ̀ manani so ibá nísìn yìí ààlésọpọ̀ manani rú èyàn báyìí so irú nǹkan báyìí òun náà ni sheikh bombazi náà sọ tabbara majmú fatawa wọn àwọn náà sọ bẹ́ẹ̀ pé èyàn ò lè jẹ́rìí léyàn lórí tó bá kú kódà kó jẹ́ pé àrí pókú manani naam kí ni ẹ̀rí ni nǹkan tí wọ́n sàlàyé lórí ẹ̀ wọ́n ni òun náà ni wípé alẹ́jì tó tàkù fi hakil amwat wọ́n ní àwọn oríṣiríṣi ọ̀rọ̀ máa ń pọ̀ táwọn èèyàn máa ń sọ lórí ẹn tó bá kú fa nahnu nasma'u an fulani al-maghfuri lahu aw al-marhum wọ́n ní àmọ́ ń gbọ́ngbà mí táwọn èèyàn sọ pé alágbájá tó kú yìí o al-maghfuru lahu ni ẹni tọ́lọ̀ ti foríjì ni aw marhum ẹni tọ́lọ̀ ti kẹ́ ni fa

wọ́n ní wa nahwu dhalik àtàwọn nǹkan tó bá jọ orú báyìí in kana musliman wọ́n ní tẹ́ni bá jẹ́ musulmi wala yajuzu an yuqal al-maghfuru lahu aw marhum a gbọ́dọ̀ sọ pé èyàn kẹ́yì wọ́n ní pé kọ̀tọ́ kájẹ́rì léyàn kan lórí pọ́mà jẹ́ náà ni àbọ́mọ̀ náà ni aw nahwi dhalika àbáwọn kan tó bá ti jọ orú báyìí illa liman shahida Allahu lahu bi dhalika fi kitabihi al-karim ayafeni to Ọlọ́run ba le kele ba jẹ́rìí lórí nu tírà rẹ̀ aw shahida lahu rasuluhu alayhi salatu wassalam abeni ta nabi òjíṣẹ́ Ọlọ́run ba ti jẹ́rìí lórí wa hadha walladhi dhakarahu ahlul ilm min ahli sunnah walile ta sọ yìí oni kata wa fa sọ àwọn olùmọ̀ sọ na wa ahlus sunnah faman shahida Allahu lahu bi fi kitabihi al-aziz gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀wọ́ bá àríkẹ́lá bá jẹ́rìí lé lórí nínú tírà rẹ̀ tó bí ìyẹn bí náà rùpọ̀ máa náà ni asọ̀pọ̀mọ̀ náà ni ka abi lahab ẹgẹ́ bí abu labi ọlọ́wọ́ bá nígbà ló pèlọ mọ́ná nínú al-Qur'an asọ̀pọ̀mọ̀ náà ni wa zawjatihi àti ìyàwó rẹ̀ ọlọ́wọ́ bá nígbà pèwọ́n náà náà ibn ibn al-khattab àti umar ibn al-khattab wa uthman àti uthman wa ali àti ali wa baqiyati al-ashara àti àwọn mẹ́wàá yòókù náà radiyallahu anhum wa ghayrihim àtàwọn tó yàtọ̀ sí wọn mimman shahida lahu rasul alayhi salatu wa salam bil jannati ka abdullahi ibn sallam àtàwọn tó yàtọ̀ sí wọn tánàbí sallallahu alaihi wasallam jípe lọ́mọ aljanna ẹgẹ́ bí abdullahi ibn sallam wa ukasha radiyallahu anhuma àti Ukasha kọ́lọ̀ bá kọ́ bá kẹ́ àwọn méjèèjì aw bin nar abẹ́ni tánà ìbá pẹ̀lú ọmọ iná ka ammihi Abi Talib gẹ́gẹ́ bí àbúrò bàbá rẹ̀ Abu Talib Ànábì lọ́mọ iná ni wọ́n ní bákan náà wa Amr ibn Luhay al-Khuzai Amr eh, ibn Luhay al-Khuzai Ànábì lọ́mọ iná ni wa ghayrihima nínú àwọn tẹ́pá nẹ́bí sallallahu alaihi wasallam ti pè lọ́mọ náà na'udhu billahi min dhalik abẹ́lọ́wọ̀n bá kọ́ sọ wákún bí ilé amma ma lam yashhad lahu Allah subhanahu wa la rasuluhu bi jannatin wa la nar abẹ́ni tọ́lọ́wọ̀n bá lékẹ́lọ́wọ̀ bá jẹ́rìí lé lórí tánàbí ò sì jẹ́rìí lórí pọ́mà jẹ́nà ọmọ náà ni fa inna la لمغفرة أو رحمة إلا بنص إلا بنص من من كتاب الله أو من سنة وني في وني بكنا على صفين يكاكوما أن تولون تفوريجيني أبين تولون تكيني في تابري نصو نينو القرآن أبي نينو سنة النبي صلى الله عليه وسلم ولكن أهل السنة يرجون للمحسن وأنا مع أوال سنة وما أنا كان دادا فانتوا جنيري ويخافون للمسيء wọ́n sì máa rán kan wọ́n sì máa bẹ̀rù fẹ́ni tó bá jẹ́ ní aburú wa yashhaduna li ahli al-imani umuman bil jannati wọ́n sì máa jẹ́rìí lé gbogbo àwọn ahli al-iman lápapọ̀ wípé ọmọ aljanna ni wọ́n wal kuffari umuman bin tajiri min tahtiha al-anhar khalidina fiha ọlọ́run bá ilégá ti sàdéhùn fáwọn mòmìnì lọ́kùnrin àti mòmìnì lóbìnrin àwọn àlìjẹ́nà tó yẹ sí pé àwọn akérèmọdù ọmọ sẹ̀rẹ̀ lábẹ́ rẹ̀ wọ́n sì máa wà nú ẹ̀ lọ́gbére wa qala ta'ala fiha aidan wọ́n nínú ayé ìbákan ọlọ́run bá ilégá sọ pé wa'ada Allahu al-munafiqina wal-munafiqat wal-kuffar nara jahannam khalidina fiha hiya hasbuhum wọ́n lọ́run bá ilégá sọ pé òun sàdéhùn òun ṣèlérí fún àwọn al-munafiquna àtàwọn àwọn mùnáfìkí lọ́kùnrin àti lóbìnrin àtàwọn kèfèrí pé wọ́n wọ̀nà jahannam ó sì máa gbébẹ̀ lọ gbére so wọ́n lélẹ̀ báyìí tó fún wọn ní ìyà lọ́dọ̀ Ọlọ́run bá náà wa dhahaba ba'du al-ilmi ila jawazi shahadati bil jannati aw an-nar liman shahida lahu adlan aw akthar bil khair aw sharri li hadithi li hadithi li ahadithin sahiha waradat fi dhalika wọ́n ní awara wọn olùmọ̀ mi ara wa pa nítorí ta bá rí àwọn onídédé èyàn tó jẹ́ onídédé méjì àbí jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ rire lórí wọn nítorí àwọn hadith tó wá naam ilé ìbá kó yọ pé sheikh salih al-uthaymin sheikh salih sheikh abdullahi bin bas rahimahullahu ta'ala àwọn náà gbà yí pé èyàn tó bá kú o àti ó jẹ́ sí pé ó àlepè lọ́mọ aljanna bẹ́ẹ̀ lálepè lọ́mọ iná so yíba nísìn náà insha Allah ta'ala ẹ jẹ́ kí a wá wo ẹ̀rí tí àwọn méjèèjì mú wá a ti rí ẹ̀rí tí àwọn tán ní a ọmọ náà ni kèfèrí mú wá bẹ̀t ẹ̀rí wo làwọn tán sọ pé a lè tó bá kú sórí kèfèrí gan ọmọ náà wọ́n mú wá nínú majmu' wọn sheikh bombazi ni hadithu aisha tẹ́ka yìí hadithu wípé tọ́wànú sahihan tọ́wànú bukhari àti muslim qalat fihi aisha radiyallahu anha aisha sọ nípa ọmọ kékeré kan tó kú lásìkò annabi sallallahu alaihi wasallam aisha wá sọ wípé ọmọ yìí ó ní aisha ní usfuru min asafiri aljanna ọmọ yìí ẹyẹ kékeré kan náà ẹyẹ kékeré tí wà ní aljanna ni qala annabi sallallahu alaihi wasallam annabi wá sọ wípé ya aisha ìrẹ́ Aisha inna Allaha khalaqa al-janna inna Allaha khalaqa lil-jannati ahlan khalaqahum laha wa hum fi aslabi abaihim ìrẹ́ Aisha mọ́sọ̀ rọrọ̀ tọ́sọ ìmá o torí pọ́lọ̀ ọba àlékẹ́lá dá àwọn ọmọ aljanna ó sì dá wọn wa hum fi aslabi abaihim nígbà tó wà nínú bàrájí bàbá wọn ọlọ́ọ̀bà àlékẹ́lá ti dá wọn lọ́mọ aljanna wọ́n ní àdísù wọ́n walmaksudu min hadha wọ́n ni tánà bí gbà lérò níbi hadithu yìí man iha min an tashada li ahdi mu'ayyan bil jannati aw bin nar wọ́n ni pàdà bí ń kọ̀ fún Aisha pé kọ́ máa sọ wípé ẹnìkan ọmọ aljanna ni abẹ́nìkan ọmọ náà ni walau kana tiflan kódà kọ́ bá jẹ́ ọmọ kékeré ọmọ òpónlò ìyọ̀gbọ́dọ̀ sọ pọ́ ọmọ aljanna ni àbọ́mọ náà ni

kódà kan àwọn àbá àmà fi islamu hàn tó bá yẹ kó wọ́n sí lórí islam ọmọ ilé tẹ̀lé wọn fal'insanu kọlu yóò fi rúl islamu nifakọl wọ́n tó pé èyàn ó lè fi islamu hàn lẹ́ni tí ń ṣe nifak wà kọlu tó fi rúhù ummuhu nifakọl wọ́n ní bákan náà ìyá rẹ̀ wala náà hadha min aljanna ti qat'an wọ́n lè yàn gbọ́dọ̀ sọ pàyàpàyà kọ́ ma aljanna lè yàn kan lè annahu la yadri an halihi an hali walidayhi torí pé ọmọ kí ni pòṣíṣàn táwọn bàbá rẹ̀ wà wọ́n wal atfalu taba'un li aba'ihim fa innahu yumtahanu yawm qiyamati ala as-sahih wọ́n ní lórí ọ̀rọ̀ tó lára bí àjò ní pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà ọlọ́wọ́ bá lékè ló ń ṣe ìdánwò fáwọn ọmọ kéèkéé ni ọlọ́wọ́ bó ṣe ìdánwò fún wọn fàyíza káàna lè ṣàwálá dánil musulmi wọ́n ní tí ẹni bá jẹ́ tó ni so nínú wọn nínú ìdánwò yẹn ẹni tó bá pàṣì ìdánwò yẹn yóò jọmọ àlìjẹ́nà ẹni tó bá fèèrè ẹjọmọ náà so idan sheikh jẹ́ kó yé wa pé pẹ̀lú ẹ̀rí yìí anabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé èèyàn gbọ́dọ̀ sọ pé ọmọ àlìjẹ́nà lẹ́nìkan ẹ gbọ́dọ̀ sọ pọ́pọ́ ọmọ ẹ̀nà lẹ́nìkan nítorí wípé ọlọ́run ọba nìkan lọ́mọ àlìjẹ́nà olóṣìmọ̀mọ́ náà ọlọ́run ọba yìí sì mọ̀ wọ́n ọlọ́run ọba dá wọn sí bàrá àdìyà wọn so wọ́n ní tánàbí ń sọ fún wáyíṣà nìyẹn ànábì ń kọ̀ fún wáyíṣà pé má jẹ́rì lẹ́nìkankan lórí pọ́mọ àlìjẹ́nà ni má jẹ́rì lẹ́nìkankan lórí pọ́mọ náà ni nítorí pé ọlọ́run ọba nìkan lọ́mọ àlìjẹ́nà lọ́mọ náà so yíba ní sí yìí so ìwọ lè mọ̀ wọ́n kódà kọ́ jẹ́ sí pé ẹni yìí orí pé dáadáa ní ṣe tó fojú hàn sí ọba ìkò túmọ̀ sí pọ́ màlìjẹ́nà ni torí pé ní kọ̀kọ́ rẹ̀ olùmọ̀ rẹ̀ màlìjẹ́nà so ó lè jẹ́ pé ọmọ àlìjẹ́nà lòun náà naam nínú àwọn ẹ̀rí tó mú wá bákan náà wọ́n ní àwọn wọ́n ní fasọ̀híhù naam pé wọ́n ṣe ìmtìhánù fún àwọn wọ̀nyí ìgbà tó ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní fasahihu annahum yumtahanun fahakadha al-atfal wọ́n ní báyìí láwọn ọmọ kéèkéé wa lihadha lamma su'ila an-nabiyyu sallallahu alaihi wasallam an awladi al-mushrikin wọ́n ní tó lẹ́bẹ̀ jẹ́ gẹ́gbà tán bí ànẹ́bì lè rè nípa àwọn ọmọ ẹlẹ́bọ àwọn ọlọ́wọ́ bá nìkan lọ́mọ ṣẹ́ wọn ànábì ọ̀dájọ́ lé wọn lórí pé wọ́n jọ màlìjẹ́nà bẹ́ẹ̀ lànábì òkú wọn lọ́mọ náà àwọn tí wọ́n jẹ́ ọmọ fún àwọn ẹlẹ́bọ tán kú síwájú kó tó di pé wọ́n bà lárọ̀ fi àwùládìn mọ̀ṣìrìkì àwọn ní báàbù tó ti ń sọ̀rọ̀ nípa kí wọ́n sọ nípa àwọn ọmọ àwọn ẹlẹ́bọ tábàlówó hadisi 1295 ó sì wà ní sọ́yìn Muslim bákan náà fi kìtàbù kọ́dàr níbi tó ti ń sọ̀rọ̀ kádàrá babu ma'ana kulli mauludin yulad ala al-fitra wọ́n ní babu tó ti ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ kullu mauludin yulad ala tabalawo hadith 4805 náà wọ́n ní waja'a fi sunnati ma yadullu ala annahum yutahannun ó wà nínú sunna náà nínú sunna nínú hadith annabi in tó ń túmọ̀ sí pé tó tọ́ka sí pé wọ́n ṣe dáwò fún ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ni ya'ni yukhtabaruna yawm al-qiyamati fa'in ata'u dakhalul janna tabata lase na wọ́n wal janna fa'in asaw dakhalun nar tabawa taba ya pa se Ọlọ́run ba lọ́jọ́ gbe kiyama wo wona wal maqsudu min hadha wani tawa gba lérò ní gbogbo àròyé tá ń bá bọ̀ yìí annahu la yushad li ahadi muayyanin bi jannatin wala bi nar oni pé a gboro jẹ́rìí leyan kan lórí ka so ko bal janna wọ́n ni hadhihi qa'idatun min qawaidi ahli sunnah wal jamaa'ah wọ́n ní eléyìí báyìí jẹ́ qaida kan nínú wọ́n ní eléyìí jẹ́ òfin kan nínú òfin ahli sunnah fa inkaru rasuli sallallahu alaihi wasallam la aisha tita ko tare bi takwa aisha yẹn li annaha shahidat bi ta'yin wọ́n ní to pa na aisha da ko aisha sa da yan ri o sa ọmọ ile sa pẹ̀lú ìjẹ́rìí ni li annaha qalat wala aisha sọ pé usfuru min asafir al janna فلهذا أنكر عليها النبي صلى الله عليه وسلم أن تقول هذا لأن wọ́n nítorí ẹ̀ ló jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam takò àìṣà pé kó má sọ̀rọ̀ nǹkan báyìí ala kulli hal tí ó lè jẹ́ dẹ̀lú alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà mú wá lórí wípé àṣẹ èyàn lè sọ wípé èyàn kan ọmọ aljanna ni àbí èyàn lè sọ pọ́mọ èyàn kan ọmọ náà ni tí ó bá ní sìn yìí kéèyàn wá dá sàlẹ́sàbẹ̀ dẹ̀lú ẹlẹ́kejì tán mú wá bákan náà wọ́n ní òní wípé hadithu ta ti kàyẹ nípa nẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé èèyàn kan lè máa bá sí ọmọ aljanna bọ̀ tí ó kù díẹ̀ tí ó kù tí ó wà aljanna báyìí kádàrá ó sì gbà wájú ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí sí ọmọ náà yóò dẹ̀ kú lórí ẹ̀yọ́ wọná náà wọ́n ní ẹ̀rí ló túmọ̀ sí wípé a ma ń tẹ́ni yẹ kúlé lórí nítorí pé síwájú kó tó kú ó lè ti yí padà nígbà tó ti wá sí pé ó lè ti yí padà síwájú kó tó kú yìí nítorí ẹ̀ láàfin sọpọ̀ màlìjẹ́nà ni láàṣẹ̀fin sọpọ̀ mọ̀ náà ni so ẹbá ní sí yìí nítorí pé àmọ́ túrẹ̀ níbẹ̀ tó kulé lórí so ilé jẹ́ dẹ̀lìlù tó lágbára gan so ẹbá ní sí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn dẹ̀lìlù tó wá ni pé wọ́n ní nǹkan yìí nínú àwọn nǹkan kọ̀kọ̀lọ́wà ni tó ẹ́sì pé ojú ẹnìkan ká òtó tí èèyàn bá ti kú tán ò lè mọ̀ tí ń ṣẹlẹ̀ sí ni bóyá ọmọ àlìjẹ́nà ni ò lè mọ̀ tó bá wá so ti rípò tó wà lọ́dọ̀ Ọlọ́run ba ló fi lọ́mọ náà so ti rípò tó wà lọ́dọ̀ Ọlọ́run ba ló fi lọ́mọ aljanna ni kódà kó jẹ́ kèfèrí nítorí ló fi jẹ́ sí pé ìjẹ́rìí léyàn lórí pọ́mọ aljanna ọmọ náà ni ó ní ṣe strictly strictly ó ní ṣe pẹ̀lú pé ẹ̀rí ni torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní fún wa ló gbọ́dọ̀ fún wa ní ròrùn kan báyìí Ọlọ́run ọba ló dẹ̀ fi position wọn Ànábì so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àwọn àfáà máa ń wà strict pẹ̀lú ẹ̀rí gan lórí ẹ̀rọ àwọn tó bá jẹ́ pé ìgbọ̀ ìbìyà àti báyìí tó bá pamọ́ so anẹ́bì yóò sọ fún wa ẹni tánẹ́bì ọba ti wá lè sọ fún wa bẹ́ẹ̀ o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tó lé pé tọba ti lè sọ bẹ́ẹ̀ ajẹ́bẹ́ kò sí fáyídà níbi pánẹ́bì wá dáwọn kan sàlẹ́sà tó pè lọmọ náà tó fún wa nírò ń pa wọn kò sí ní sí fáyídà ní pánẹ́bì dáwọn kan sàlẹ́sà tó pè lọmọ àlìjẹ́nà so ilé bá inú jẹ̀lú lọ́wà táwọn àbá súnnà mọ́ mú wa naam ah, bákan náà ó ní wípé àwọn àfáà súnnà máa ń jẹ́ kó yé wa wípé ìdájọ́ iná ìdájọ́ àlìjẹ́nà ọlọ́run ọba àlékiọlá kò fún ẹni kankan nígbà láàyè láti máa gbé ìdájọ́ yẹn jáde ọlọ́run ọba fún rẹ̀ ẹnu tọ́lọ̀wọ́ bá ní kẹ́lá fún wa ní kápá láti ṣe ni pé lágbájá ìmùsùlùmí ni àárín kan dáadáa fún ó lè díjọ́ gbé dàrùkì yámà ká bá níbi tí a lérò pàtí lè bá ọlọ́wọ́ bá nìkan lọ́mọ kọ̀kọ́ wa ẹgẹ́ bí wa a fi wa fi dájọ́ fún a sì ma nínà kàlẹ́ lórí àárín kan bá jẹ́nà ni ọlọ́wọ́ bá nìkan olómọ tàní ó jọ bá jẹ́nà àmọ́ kọ̀kọ́ rẹ̀ ṣe bá wọ́n ní bákan iná ọlọ́run ọba nìkan ló mọ ádàdù àwọn tí ó wọ̀ ọlọ́run ọba dá o nìkan ló mọ àwọn ọmọ àwọn ọmọ náà nítorí wípé ọlọ́run ọba àlékẹ́lá lè kádà akọ́ máa jẹ́ náà lèèyàn kó dẹ̀ máa ti sẹ́ iná kó sì jẹ́ sí pé nígbà tí ó bá parí ìgbésí ayé rẹ̀ yóò parí ìgbésí ayé lọ́mà àlìjẹ́nà tẹ́nì kankan òsì nímà ló fi jẹ́ pé bájú bẹ̀rẹ̀ kìyàmà àyàfi àwọn ànẹ́bì ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba àríkẹ́ láti gàgá díẹ̀díẹ̀ díẹ̀ hàn nítorí wípé kó lè bá máa jẹ́ àǹfààní fáwàtán fẹ́ jíṣẹ́ fún kó lè bá ríṣẹ́ jẹ́ fún wa kí a sì lè bá sọ́ra kí a lè bá mọ̀ wípé hey àwọn tó kú sí orí nǹkan báyìí lànàbì mọ̀ sọ pé wọ́n mọ̀ wà nù náà yìí a jẹ́ pé tó bá kú sí orí nǹkan báyìí wúwà lórí ènìyàn o nítọ́lọ̀ bá ríká fífà àwọn ànẹ́bì ọlọ́run bá nìyẹn àwọn ànẹ́bì ọlọ́run bá yìí sì ní ọlọ́run ọba ló sí gàgá rẹ̀ fún wa ló fi hàn wọ́n ẹ̀rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì máa ń sọ pẹ̀lú pọ́nà ọba àríkílá fi hàn ní so nígbà tó ti wá jẹ́ sí pé ọlọ́run ọba ló fi hàn ẹni tó bá wá bọ́ tánsìn tó sọ pé lágbájá ọmọ náà ni wípé sọ́nà so ló fi jẹ́ sí pé tó ni pé kéèyàn má sọpọ̀ mọ́ nẹ́lẹ̀ nìkan kágbà wípé èèyàn tó bá ti kú ó jẹ́ ni o

bẹ́ẹ̀ náà ni kèfèrí tó bá kú a ní à ń páyà lé lórí ọmọ jẹ́sí pé ọmọ náà ni nítorí pé n tó kú lé lórí iṣẹ́ tọ́lọ̀ ọba ní ni àmọ́ ká wá sọ ipọ́ ọmọ náà ni ọmọ àrìjẹ́ náà ni èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ láíláí Ọlọ́run ọba tó bá wa in tó bá sì hàn sí wa yẹn kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni nǹkan kọ̀kọ̀ òun ló lè sọ fún wa wípé báyìí ni ìjájú lágbájá rí àfẹni tọ́nà ọba àríkílá bá sí gẹ̀gẹ́ hàn lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba dẹ̀ ní kò sẹ́ni kankan tọ́nà ọba àríkílá sí gàgá rẹ̀ hàn mọ́ ló fi jẹ́ sí pé nínú àwọn sọ̀hábà ẹ̀ nírí ẹnìkan nù wọn kọmọ nǹkan báyìí torí kọmọ wípé ìntánẹ́bí ṣe yìí ànẹ́bí nìkan ló tọ́ sí tí ó báyìí ó níbi tí a fẹ́ fi ẹnu ọ̀rọ̀ ilé tí a ti ń bá wọ̀ láti ìjẹjọ́ yìí òun láfẹ́ fi ibi tàbẹ́fẹ́nu ẹ̀ kò lé lórí lélé báyìí so abẹ́lọ́wọ̀n bá lékẹ́lá kọ́lọ̀ bá lékẹ́lá kó sànú ẹnìkọ̀kan wa ìdí tó fà á tó fi jẹ́ sí pé a ń láti sọ ilé báyìí ó ní pé àwọn èèyàn méjì òun náà ni wọ́n ń sàṣejù lórí masala yìí ara àwọn èèyàn kan láwùjọ wa yìí tó yẹ sí pé wọ́n láyà débi wípé wọ́n a máa pé àwọn èèyàn lọ́mà jẹ́nà wọ́n a pé gbogbo ẹnikẹ́ni tó bá rí òun sójú báyìí àbẹ́nikẹ́ni tó bá nífẹ̀ẹ́ òun àbẹ́nikẹ́ni tí bá ń ṣe tọ̀ríkọ̀ òun ọmọ àlìjẹ́nà ni wọ́n gbogbo wọn wà àlìjẹ́nà pátápátá láìṣèṣirò ẹ dákun kí lẹ́ni nígbà tó bá jẹ́ sáyẹni tó bá rí ọ sójú ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tí bá ń ṣe so in ti ń sọ fún wa nìyẹn so awara àwọn èèyàn lónìí tó ẹ́ sí pé wọ́n ń sọrú nǹkan báyìí láwọn àyè káàkiri káàkiri àwọn bàbá bàbá tán ti kú tán ti lọ wọ́n ní lágbájá báyìí ó wà ní kódà òun lọ́lọ́wọ́ bá lékílá kọ́kọ́ kọ́rọ̀ ni o kí lágbájá báyìí àbàbá báyìí kódà ó ń retí àwọn àwọn ṣéwù lágbájá ni wọ́n ń so agbọ́dọ̀ sọ́ra fún eléyìí báyìí gan kọ́lọ̀ bà lè kílákò sànú wa bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ sọ́ra fún wípé ká máa sọ pé èèyàn kan tó kú tí ó bá ní sìn ká máa sọ wípé ọmọ náà ni bá ní sìn ń tàṣọ pé à ah, tó kú yìí o à ń bẹ̀rù náà lé lórí torí pé káàfìrí ni ó kú sórí kúfùrù tí bá ní sìn so àbí lágbájá tó kú yìí o ó kú sórí ẹ̀ṣẹ̀ à ń bẹ̀rù náà lé lórí ẹnu kẹtọ́nà bà lè fún wa ní kápá lórí ẹnìyẹn so àmọ́ nǹkan tí ó fà á kò ní pé ibi tí kìláàfù wà àrínú àwọn tó sọ wípé tó bá jẹ́ kéfèrí ìyẹn lè sọ pọ́ mọ́ná ni àrínú àwọn tó wípé ìyẹn lè sọ pọ́ mọ́ná ní ọjọ́ ìrìnàjò láfẹ́ pé àfikó méjèèjì wá àmẹ́ ilé tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ òní má sọ bẹ́ẹ̀ so àmọ́ masala yìí ta bá wá rí èèyàn kan nínú inú àwùjọ àbá aráàlùsúnnà kan tó bá sọ wípé kéfèrí tó kú tó sọ pé kéfèrí tí èṣe mùsùlùmí ìpìlẹ̀ tó sọ pé kéfèrí tó àgbọ̀dọ̀ sọ pé ẹni báyìí jáde fóònù alùsúnnà o ẹnu katáka ṣe ni pé a gbìyànjú láti se ìkìnà ìwẹ̀ ní ẹ láti tẹ́ ẹni ẹ lọ́rùn pẹ̀lú àwọn ẹ̀rí tó wà lọ́wọ́ tiwa pé ó sì wòye sí nǹkan báyìí wòye sí nǹkan báyìí ẹ̀rí tí wò gbára lé yìí lóòtọ́ ẹ̀rí yìí ṣe kíni ẹ̀rí yìí lálàáfíà tó tọ́ but ẹ̀rí yìí àwọn ẹ̀rí mi ti wá ó ti wá tọ́lọ̀ bá ló gbọ́ wáyé tọ́ bá gbà bẹ́ẹ̀ alhamdulillah tí wà bá gbà tó sì dórí pé ah, ẹnu ìntọ́sá clear sóhun nìyẹn ṣe bá ní sí yìí èyò kí ń bà dá àyàn èyò jẹ́ kí ń yọ ìjáde kónú alùsúnnà nírú àwọn masala báyìí torí pé ẹ̀rí pé ìkéní kejì wọn ló ni so ilé tó bá tẹ̀sùnwọ̀n ju yẹn òun láti kíni òun láàmà pẹ̀pẹ̀ sí òun láàmù ẹ̀rí pàwọn wọ́n sì lè tọ́wà rọ́jìbù lọ́dọ̀ sí wọn so ilé báyìí ni mawqifu alùsùnà wal jamaa so ibi tí àwọn àfáà alùsùnà wá ti yapa ìyẹn gbọ́dọ̀ sí kíni ìyẹn gbọ́dọ̀ kákò yàwó ń bẹ̀ kíyàn so ilé tó dí òdodo kíyàn sì máa pè ẹni tó bá mú ẹlẹ́ẹ̀kejì kíyàn máa pè lóní bídá kíyàn máa yọjáde kóòrò alùsùnà wal jamaa kọ́ máa jẹ́ sí kíyàn wà jẹ́ ìkànnà àwọn aláṣejù nínú àwọn tó yẹ sí kíni o tó yẹ sí pé wọn kì àwọn ẹ̀ sí alìsìtàlá fún káàfìdì fún ọ̀rọ̀ fún ìsàlẹ̀ jẹ́lẹ̀ rẹ̀ náà ìbéèrè yìí ìbéèrè tó dáa ni wọ́n ní sí alẹ́ sàdúwà fún káàfìdì pé kọ́lọ̀wọ̀n bá kó bá fi sí àlìjẹ́nà àìlé ìbáyìí ìtayọ alàgbà ni subhanallah

wallahi lanzim kódà ẹni bẹ́ẹ̀ tí ó bá ṣọ́ra wallahi òun gẹ́lẹ́ sí ibú lọ́dọ̀ náà látara nǹkan báyìí kò yí báyìí nìsìn ìyẹn gan ìyẹn lè kàgbákò látọ̀dọ̀ ọlọ́run ba because ọlọ́run ọba ìtọ́lọ́run ọba hate jù nìyẹn ṣe báyìí so ọ̀tá ọlọ́run àdúwò lọ ọwá ń bẹ lọ́wọ́ bá pẹ́pẹ́ lọ́wọ́ bá ríká kó fi sínú kó subhanallah so ẹ dákun ẹjá ṣọ́ra fún gbogbo àwọn kan ṣe bá nísìn tó rẹ́lómi torí ìfẹ́ tó ní sí ọ̀rẹ́ rẹ̀ kan àbí torí ìfẹ́ tó ní sí àna rẹ̀ kan àbí torí ìfẹ́ tó ní sí fámílì ẹ̀ kan tó jẹ́ kéfèrí yóò mọ̀ wá ṣàdúrà fún wọn àbúbọ́yọ́ ga bí iṣẹ́ rẹ̀ kan àríbọ́yọ́ èèyàn kan tó jẹ́ kí bọ́yọ́ tiẹ̀ láǹfààní kan sí ń jẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́ni kódà àwọn kìíní kìíní kan kọ́lọ̀ ń bá kọ́ bá jẹ́lẹ̀ fún wọn kọ́lọ̀ ń bá kọ́ bá àwúzùbílà kọ́lọ̀ ń jẹ́lẹ̀ fún kéfèrí èyí kí ń sàdúà fún kéfèrí o tó bá kú ṣe bá nísìnyí à ní sàdúà fún pé kọ́lọ̀ bá lè kẹ́kọ́ fi sáàlì jẹ́nà àwọn tá a máa ń sàdúà fún kọ́lọ̀ bá lè kẹ́kọ́ fi sáàlì jẹ́nà kọ́lọ̀ bá kó forí jì àníbẹ̀ náà wá fún kọ́nà bàrí kílá fi sọ́mà jẹ́ náà kó sọ́ di ọmà jẹ́ àti nínú kọ́nà dákùn fi wọná sọ̀bẹ́ kò sí kàtọ́ kan bí ilẹ̀ kọ́nà dákùn mẹ́ta jọ wọná kílọ́kọ́ mi pé kọ́nà dákùn mẹ́ta jọ wọná kí ló dé tó bá wọn ó ti tẹ́kẹ̀ nìyẹn náà ó ti tẹ́kẹ̀ nìyẹn so kèfèrí ni bas kèfèrí ni tí a ọ̀dọ́sá máa ń sìn àmọ́ ọlọ́run dákùn mẹ́jọ ọbọ́ mẹ́ ọlọ́run dákùn àà kódà ìsàlẹ̀ sàrẹ̀ náà so àmọ́ èyẹ lè láàánà kèfèrí tó tó bá wà láyé èyàn lè láàánà rẹ̀ ó tí ẹ bá nìsìn bẹ̀ tó bá ti kú yẹn sọ pé láàánàtùlọ́hí kí ẹni ọlọ́run bá lè kí bá ń láàánà lágbájá báyìí bóyá ẹni tó ẹ́ pé ńgbà tó wà nílé ayé kó nira báwọn mùsùlùmí gan ni ṣe bá nìsìn torí pé kí àbá sọ pé láàánà sọ yẹn ń gbèyàn jìnà sí ìkẹ́ ọlọ́run